العالمين والصلاة والسلام على سيد المرسلين وإمام المتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المسلمون أيتها المسلمات اعلموا أن هذا الدين دين ظاهر أودع الله عز وجل فيه مظهرات عديدة وتكفل الله بظهوره على الدين كله شئت أم ابيت فالإسلام ظاهر قال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره على الدين كله ولو كره المشركون أيها المسلم أعلن لكل عدو للإسلام أن الإسلام دين قد ظهر ولا يزال يظهر إلى يوم القيامة واعلموا أن من مظاهر هذا الدين ما جاء من لباس المرأة المسلمة لباس الحياة لباس الكرامة لباس النجاة لباس النجاة من لعن الملائكة لباس الوقاية من البرودة لباس السلامة من الحرارة الله أكبر ما أكرم لباس الإسلام ما أكرم لباس المرأة في الإسلام فالحجاب يا عبد الله موافق للدين مناسب للفطرة منسجم مع العقل السليم فلا ينكره منكر إلا ووراء إنكاره بغض للإسلام وإلا فما معنى الحرية فما معنى الحرية المزعومة في نظام الدولة أيها العقلاء أيها العقلاء من الناس جميعا لماذا ولدت المخاصمات وانتشرت الخلافات في أمر حجاب المرأة في المدارس الحكومية في بلادنا نيجيريا نجاها الله من كل فتن وجميع بلاد المسلمين عجبا لأمر الناس عجبا لأمر الناس في هذه البلاد لما يصدر منهم من الانفعالات المنكرة والحماسات المؤسفة مما قد جر على هذا الشعب ما الله به عليم من الويلات المؤلمة والخسارات الفادحة يا أعداء الإسلام ويا أعداء الحجاب ألا حان لكم الوقت بالعودة إلى طاولة التفكر والصعود إلى النضج في تعامل مع القضايا كهذه في دولة كهذه ألم تعلموا أن من الحرية التي تزعمونها عدم منح البنات المسلمات من ارتداء الحجاب بل والنقاب وأي ضرر يلحق بغير المرتدية من الطالبات إذا ارتدت زميلتها الحجاب وهل بالحجاب تسرق هي من زميلتها أم ماذا والله لا أدري ولكن صدق ربكم وهو أصدق القائلين فقال ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم واعلموا وأيقنوا أننا بإذن الله تعالى لن نتبع ملتكم أبدا ولن نطلب رضاكم سرمدا ولكن اعلموا أن هذا الدين قد تكفل الله به وقيد له رجالا يطفئون شرركم ويخمدون ويخمدون ناركم مهما قويت قال عز وجل يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون بارك الله لي ولكم واجعلني وإياكم من أهل التقوى وأمدنا الله وإياكم لبلوغ شهر رمضان إنه على ذلك قدير الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوبة فالون أتي الصلاة أتي السلام ونبي وأجتوى olólùfẹ́ wa ẹ̀nìtọ́lọ́wọ́ bá ṣe ní sábàbí oríire wa táyé tó jẹ́ sí páwọn náà sọ ní sábàbí oríire wa tàbíkìyàmà anábíwa Muhammad sallallahu alaihi wasallam ayin musulmi ẹ̀yin mùsùlùmá ẹjẹ́ ká lọ mọ̀ yí pé ẹ̀sìn tá wà nínú ẹ̀yìn torí kí ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ oríkì tí ọlọ́run ọba ti ẹ̀sìn Islam lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ni ọba ọmọ bí olórúkọ tí ń jórúkọ kò ní mọ bí ó ti bá gbé o ẹlọ́mọ̀ pé ní ọba tó fi kí ẹ̀sìn Islam tó sì mọ́ lára tí ò sì ní kó ń bẹ̀ láti yá òun náà ni wípé ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó ti hàn ní rọ́hírùn ẹ̀sìn tó ti hàn ní o ọlọ́run tó wá fi àwọn nǹkan tí mẹ́sìn hàn ó kò sí mẹ́sìn Islam lẹ́yìn wá gbà náà ọlọ́run tó wá lé mo dúró fún tẹ́bá níta ló ní dúró Islam ta ni onídúró Islam Allah ọlọ́run tí kì bá ti bẹ́ẹ̀ àwọn èèyàn ti ní gbogbo nǹkan tí wọ́n ṣùgbọ́n ọlọ́run ọgbà fún wọn torí pé ọlọ́run ni onídúró islam kẹbánítà ló nídúró islam allah ọlọ́run ní jẹba ọlọ́run ni mo dúró fẹ́sìn yìí títí ẹ̀sìn mi títí islam báwọn kèfèrí bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ bí wọ́n ti ń tí wọ́n fi pa náà rẹ̀ wá tí wọ́n fi pa ìmọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ rẹ̀ yóò tó máa bóòsì ọlọ́run fún islam ọlọ́run jẹ́rìí sínú alukọ̀ránì láàyè sí kìtà yìí méjì ọlọ́run ti rìpíìtì ẹ̀ bóyá rẹ̀ ní tí ó sọ wípé òun dáwò ọtọ́ ẹ̀mẹ́ta tọ́lọ́run rìpíìtì ayà yẹn náà Al-Qur'an ọlọ́run ni wà lẹ́dí arútàlà rasulahu ọlọ́run pé islam ní hùdá ó tún wá pè ní dín ìlhàp ẹ̀sìn òdodo ó fi yíwa pé ẹ̀sìn fèkì ọwà ọ̀yẹ́kọ́jọ wá lójú gbogbo nǹkan lé ayé náà ló ní fèkì tí méjì nkíní kan mọ̀ pé òrìjìnà ni méjì nkíní kan mọ̀ pé fèkì ni ẹ̀sìn fèkì pọ̀ lórílẹ̀ ṣùgbọ́n orí kìí sí islam ọmọ ẹjẹ́ ní pẹ́lẹ̀ yóò hẹ́rọ̀ wọ́n aládìíní kúlì islam ni ó borí gbogbo ẹ̀sẹ̀ ọlọ́run tó ní kúlì gbogbo ẹ̀sẹ̀ tí ń bẹ islam tó ti kìí ni ó borí ẹ̀ wọ́n mùsùlùmí tẹ́yà rẹ̀ wá ń já àyà rẹ̀ wá ń já pé ọlọ́run ní ẹ̀sìn islam ní ó borí tẹ́bá lórí borí ẹ̀sìn islam ìjẹba àti wá mà pé àwọn tí èsè mùsùlùmí náà ní dùn ọlọ́run náà tún sọ̀rọ̀ mọ́ wọn ó ní wà láwọ́ kẹrin halimu ṣíríkú ó jẹ ẹ̀kọ́ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú wọn lè dùn sí bínú wọn sì dùn sí ẹlọ́mà pé ọmọ àhà náà ni ọlọ́run e fún wípé gbogbo ogun tó orí ogbé islam ti di olúborí o ọkàn sàtìdànù ọkàn dànù ọkàn sèfòrò ẹ̀mí ara rẹ̀ ni ẹ̀sìn islam ti hàn ẹwà lọ ọmọ pé bá ní nǹkan hàn ọlọ́wọ́n bá máa gbé àwọn nǹkan tí ó máa kí nǹkan hàn sára nǹkan tá lọ́hàn yìí nítọ́lọ́ ń fi sára islam nínú nǹkan tí ń gbé islam hàn ṣùgbọ́n lọ ma pé díẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ fún Islam tí ó fi máa yàtọ̀ ní gbogbo ààyè tí wọ́n fi máa mọ̀gbọ́n bẹ ní gbogbo ààyè òun náà ni aṣọ tí Islam mú wá fóbìnrin libasul mar'ati muslima aṣọ tá ní kóbìnrin ọmọ àwọ̀ nínú àwọn nǹkan tí ó máa ṣàfihàn Islam òun náà ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé ọ̀tá aṣọ obìnrin pọ̀ ọ̀tá sọ ìsìláàmù tó jáfẹ́ obìnrin ọ̀tá rẹ̀ pọ̀ láyé tá a wà yìí torí pé inú nǹkan tí ń fi ìsìláàmù ara ní ẹlọ́mọ pé aṣọ yìí tápé lásọ obìnrin yìí tí ìsìláàmù mú wá yìí òun náà lásọ ojú tì ní ẹbá ní olójú tì òǹtọ́ wọ́sọ ìsìláàmù ní jẹ́bẹ̀ lóbìnrin àti tóbìnrin ọ̀bá lójú tì tẹ́ bá ti kọ́ aṣọ ìsìláàmù sí lọ́rùn nígbà tí ìbá ti bá láàrin ọdún mẹ́ta àbọ̀dún méjì òun náà dòdó títí wáyé aṣọ ojútì lásọ islam aṣọ àpọ́nlé náà lásọ aṣọ sí islam fóbìnrin aṣọ sí islam fóbìnrin aṣọ àpọ́nlé ni aṣọ ẹ̀yẹ ni aṣọ libasun najat aṣọ tó bẹ̀rẹ̀ bá ti wọ̀ ó ti mórígbọ́ kúrò níbi ìpè táwọn màláíkà ń tẹ́ fún ogunlọ́gbọ̀ obìnrin tí rìn láyé ní òun aṣọ tí ń dáàbò bó ní lásìkò tútù bẹ́ẹ̀ náà ni aṣọ tí ń dáàbò bo ni kú níbi oòrùn lásìkò tó rùn bá mú ẹwọ̀ sọ islam fẹ́yìn obìnrin nínú àwọn nǹkan tọ́lọ ń gbé sínú islam tààbí fi islam hàn òun náà ni dressing ní afọ́bìnrin nínú sẹ̀rí islam ẹlọ́mà pé hijab kábúra lóbìnrin mọ̀wáfẹ́kún lè dín ó sì dédé ń tẹ́sìn ọba ẹni tí àdámà gbé ọba ọba mu ẹni ọba níjọ kóbìnrin ọwọ́ sọgbàgẹ̀rẹ̀ kóbìnrin ó kóró dẹ́dẹ́dẹ́ kọ́kà dúdúdú ntọ́ba fídọ́rà mọ́ni mọ̀nsẹ́dìmọ̀ máa ápìlì kódà ọba làákà ìtọ́lá tọ́ba nù làákà ìtọ́lá làáfíà yọ máa wò pé kóbìnrin ọwọ́ sọ fún gbogbo ara òun náà ẹnìkan takú aṣọ àyàfẹ́ni tó jẹ́ sí pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí fún ìgà pẹ́jọ́ sí pé ẹ̀sìn ò sí kò sí àjámọ́dé lára rẹ̀ láàkàyé ẹ̀kú díẹ̀ ṣùgbọ́n ẹlọ́mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń takwásọ yìí wọ́n takwásọ yìí lásán wọ́n takò nítorí pé wọ́n kórìíra ìsìlámù naam ẹ̀yọ́ nílà àkáyè ènìyàn lápapọ̀ kí lọ́pàá tó fi jẹ́ sí pé gbámi sí omi ò tún ṣẹlẹ̀ lára pé á wà hijab aborí ṣàbora obìnrin òbora obìnrin òborí kí lọ́fà kí lọ́fà tó fi jásí pé à ń fa àṣà ń fa lókè à ń fa ń sálẹ̀ rúkè rúdè ń tẹ̀lẹ̀ lórí pé àwọ obìnrin ọwọ́ hijab lọ sílé ẹ̀kọ́ ìjọba ní nàìjíríà tàwa kí lọ́fà ọlọ́nkọ́ba dáàbòbò nàìjíríà fún gbogbo fìtínà abẹ́wò àti gbogbo olú àwọn mùsùlùmí kí lọ́fà tó fi rí báyìí tó fi jásí pé bàbá ti sẹ́mi kan látùn gbé mi sinmi ẹjá ti làkáì kí ló tàwọn ènìyàn tó fi jẹ́ sí pé ìgbárata ìgbárata ìgbárata títí ọ̀bá làkáì mú iná láti ń tàlú à ń ṣe wàhálà kidnapping a tún ṣe wàhálà ọ̀wọ́n gógó oúnjẹ a ń ṣe wàhálà ọ̀wọ́n gógó epo a ń ṣe wàhálà àìnífọ́kàbalẹ̀ ẹ̀yìn tó dá wàhálà pé kóbìnrin ó súnmọ́ wọ ìjáàbù àtílẹ̀ ẹ̀kọ́ ẹ̀ẹ̀tì ẹ̀já sínú ẹ̀yẹn onílàkáì ọwọ́ abájú gbígbé àwọn close gbogbo iléèwé ilé ẹ̀kọ́ pé wọ́n má lọ mọ́ kí ló dé ayéna al-hurriya níbo ni freedom wà nígbà tí ìyàtọ̀ pé tọba fẹ́ wá secretariat ìjọba ọgbọ́dọ̀ sí ìjáàbò rẹ ní géètì ẹni bí kò bá commit sense tọba dá private ilẹ̀ ọlẹ́tọ̀ àti fààlà síbẹ̀ tó báyìí ní báyìí ṣùgbọ́n nǹkan ìjọba gọ́ọ̀mẹ̀ntì ní ń ṣe ọkàn jókòó ẹlẹ́sìn mìíràn yìí kí ló wá dé táàfin máa fa ní nàìjíríà yìí ẹjẹ́ àṣẹ làákà yìí bá ọlọ́run sí ká torí yára wa náà sí ká sùrá balẹ̀ èyí tá rán pọ̀ ńlẹ̀ tí ò jù ẹ̀tún establish mi fún wa ọjà lẹ́nu fún ọ̀rọ̀ nàìjíríà yìí àìmẹ́yí òfò lẹ́lẹ̀ níbi ti pàdánù látara nǹkan yìí ẹjẹ́ ká sí làákàí ya àjá alhijab ẹ̀yin ọ̀tá hijab ló jẹ́ sí pé hijab náà lọ́sàdánà lọ́dọ̀ tí nílé ìwé ẹjẹ́ àbíwálé rẹ̀ ẹjẹ́ àronú díẹ̀ tóbìnrin bá lọ hijab lọ́mọ kékeré àbágbàlagbà tó borí ẹ̀ tọ́wá sí skúù kí ló dé tàà fẹ́ fi kíláàsì mọ́ pé pọ̀ kúò

ẹwà lọ́mà kò sí nǹkankan tó bí hijab hijab ò dí wọn lọ́wọ́ hijab ò sì kó bá wọn ṣùgbọ́n ìsìláàmù ni wọ́n kò rí ráwọ̀ ọlọ́run ti sọ wípé wà lan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum ọlọ́run lẹ́ẹ̀lẹ́ máa ṣe lọ́dọ̀ àwọn tí ń ṣe mùsùlùmí ó dìjọ́ tẹ́yìn náà bá ṣe bí wọ́n ti ń ṣe kódà kẹ́ bí wọ́n tẹ́ẹ̀bá tí ìdílé ìjọsìn wọn tẹ́ẹ̀bá tí ìwé táwọn náà ń tẹ́ẹ̀bá tí sọ pé mi ò sí ìsìláàmù mọ́ kò sí ń tẹ́ ẹbẹ́ sí tí wọ́n fi yọnu sí wọn wá lọ mà ẹ̀yin tẹ́ ìṣe mùsùlùmí tẹ́ẹ̀rọ wípé ẹni darí wa kú nínú ẹ̀sìn wa ẹlọ mà pé bí ìdínlá lánà tàbí àmì látàkọ̀ mà àbàdà ẹni kánú wa ò wà lánà ẹ̀ àti ẹ̀wúbẹ̀sẹ̀ kan igbá àwọn wáyọ̀ náà yín àárín ah, wọ́lọ̀ ah, ìyọnú yí láíláí ìyọnú ọlọ́run ọba tó dáwà láàmà ṣùgbọ́n ẹlọ́ọ̀mà tó ti bá ṣe wíyìn náà ẹlọ́ọ̀mà fi olúwáwá subhanahu wa ta'ala ó ti dú ti ẹ̀sẹ̀ islam wọ́n ń pètè pèrò láti gba hijab lórí àwọn ọmọbìnrin wa wọ́n ń pètè pèrò láti fi léyìí fúnlẹ̀ máa wọn pé ò ní ẹwọ́ skúù ọlọ́run bá sọ pé wallahu mutimmu nurihi ẹ̀yin fẹ́ pààyàn èmi ọlọ́run ọba mo tún increase ẹ̀ ma tún gbé lókè ní ẹfẹ́ kó wálẹ̀ ẹlọ́mà pé èmi ọlọ́run wallahu mutimmu nuri ọlọ́lẹ́mi ọlọ́run ọba ma tún jẹ́ kí islam ọmọ gòkè sí àdéhùn tí mo sọ fún abọ́lọ́run fún àní islam orí kìtọ́ ọlọ́run kí islam gbogbo ìgbà kígbà tó kún bá ti dé tí wọ́n bá ti fẹ́ fèsì náà yuriduna ni yutfi'u nur Allah tí kéfèrè bá gbógun tó ní ẹni ó kúbi ẹni wọ hijabu ò ní ṣe wà ọba ti si hijabu ò gbọ́dọ̀ bójú tọba wà ní yunifásitì ọba ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ si ẹ pe ẹ ti dínú ọfẹ́ gbé ìsìlámù ga na gbogbo ibikíbi tí àwọn mùsùlùmí wà tó jẹ́ sí pé wọ́n ń fìtínà wọn látara tí wọ́n fẹ́ sin lọ́hun mú òsìkò bẹ́ẹ̀nì kejì ọlọ́run ọba kó fáwọn mùsùlùmí bẹ̀ lágbára gbogbo ibi tá a ti lágbára ọlọ́run gbàgbára lọ́wọ́ wa gbogbo àwọn tá a dúró nínú ẹ̀mí sínú ẹ̀sìn Islam ọlọ́mọdé àsọkalẹ̀ ń bẹ̀ láíláí àwọn tí ò tí dúró nínú ẹ̀mí pé kámikámi ni wọ́n ń ṣe ọlọ́mfẹ̀mí tí wọ́n náà dúró abẹ́lọ́wọ́n ọba Ramadan ó súnmọ́ wa àwọn náà súnmọ́ ọdáàjì ká máa pèpè alẹ́dẹ̀ oṣù náà torí pé nǹkan rí tí bá ń bọ̀ lọ́ọ̀kan àmúra dé ni kọ̀wá sí nǹkan tó dáa tó ń tá Ramadan wàláhì mọ́ sọ fún ọmọ ìyá mi tó káni kó ní títí kan tó fẹ́ ti ní gbájú kó tó ti pé Ramadan ó dé marriage lọ fẹ́ ti ní o kìíní kan lọ fẹ́ ti ní o ceremony kan lọ ti ní o kò yẹ kó gbé tó bó o ti ń retí oṣù Ramadan ìgbà yẹn láti ọmọ àpò serious ọmọ tó ń ti ní ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ ká mọ́ra jẹ́ oṣù Ramadan káyé ìgbàgbọ́ wa wò gẹ́gẹ́ bí sámàn tá a ti fún àlẹ́ ìtọ́lọ káyé tawhid wa wò káyé ẹgbẹ̀rún ọlọ́run ọba wa wò torí pé nǹkan yìí náà ni a fẹ́ràn rẹ̀ yìí gbà ká sì máa bẹ lọ́run ní gbogbo ìgbà pé wọ́n lọ́run oṣù yìí ti sọ́mọ́ báyìí ọlọ́run ọlọ́run jẹ́ káwa náà àwọn àti ẹ̀ ọlọ́run jẹ́ ká pàdé pẹ̀lú dáadáa tàbá wá pàdé tán ká tó máa tọrọ àdúrà pé Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan ọlọ́run jẹ́ kó jẹ́ pàwa náà lágbàwẹ̀ kọ́mọ́jẹ̀ kí wọ́n gbà lẹ́yìn wa ká máa tàdúrà ní kíkà kíkan dáadáa bákan náà ká tó máa tọrọ pé wọ́lọ́wọ́ bá fún wa ní okun àtagbára táàfi gba àwẹ̀ náà àwẹ̀ náà lè báyàn láyé kí àmà lè gbà ọlọ́mọ tí wá lẹ́ni tí ó pàjọ́ máa wọ́n tí ò ní lè gbà wọ́kìyàmáhù ká tó máa tọrọ fíwọ́ ọlọ́run

kò ń gẹ ọlọ́run ọlọ́run a tún máa tọrọ pé Laylatul Qadr oṣù Laylatul Qadr tí ń bẹnu oṣù Ramadan ọjọ́ òru Laylatul Qadr tí ń bẹnu oṣù Ramadan ìkọlọ́wọ́n ọba kò fi bá ti kò ń gẹ rẹ̀ abẹ́lọ́wọ́n ọba gbogbo nǹkan tá a ti fi ààwẹ̀ yìí ní ti gbàgbọ́ ní ti ìbẹ̀rù ọlọ́run ní ti tawhid ní tó péye àlàáfíà nù làákàyè àlàáfíà bọ́dí ara ọlọ́wọ́n ọba kó fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́n ọba lọ́ba tí ń gbàdúrà ó gbàdúrà wa àwọn èèyàn máa wòye pé ẹ̀sàdúrà owó ń gba àwẹ̀ náà ní nǹkan jíjẹ ní nǹkan mímu haram àfikún ń sàdúrà owó pé ọlọ́njẹ́ ń fi gba àwẹ̀ máa fi kún ti lówó haram o torí pé tọba bá fowó haram àwẹ̀ ó tún o kó o owó yìí kó fi tó bá rí gbàwẹ̀ ọwọ́ aṣájú fi àrámú lọ àmà bẹ̀lọ́hun àwọn Ramadan náà nǹkan tá a fi gbà ní nǹkan rìkì tọ́jẹ́ halal ọlọ́wọ́n kókò jẹ́ fẹ́ni wa ìtọ́jẹ́ haram ọlọ́wọ́n kọ́ yàwá kó sì ya òun náà yàwá ọlọ́wọ́n bá ń gbàdúrà gbogbo àwọn tí ò lálàáfíà ọlọ́wọ́n fún lálàáfíà ibi tá a bá ti wá lálàáfíà lára ọlọ́njẹ́ àmà lálàáfíà náà lọ́mbẹ̀ bí tá a kù sí tí ọ̀yọ́jú síta májọ yọjú ọlọ́run ọba o ọlọ́ba alágbára tó lè ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún wa wá àkíyèrò dàwọn náà alhamdulillahi alamin